birthday Oh my god. Sorry, what am I pay forbidden fruit in your dictionary? Not in my dictionary. Ó fẹ́ try tí mo ṣe máa fi brag. But director, mo rò pé ní ẹ̀yìn àti ẹ ti conclude Of course, òun ló for wa date, Tina. yìí náà. Ẹ ṣáà máa bá mi pè mí jọrẹ. Mo jọrẹ ni mo lèèyàn ṣe máa wà lórí màmá lórí èèyàn tó máa tún pa àwọn èèyàn pé yá wa máa yà mí. lead role lóbìnrin mo jèrè ni mo fẹ́ lò. mo jèrè ah no she can't play that role. Have you seen the internet? Have you opened your phone today? Or are you still busy doing rubbish? Oh. Mo kan mo nǹkan tó máa ń máa ń heart, a kàn máa kápá sókè, a máa gapá. Àjọ ẹjọ́ jọjọ jọjọ, ẹ má pariwo mọ́ mi. Mi ò rí nǹkan tó kó sí kó sí kátó kátó. Um, you're an actor, right? Yes, I am. Who they like again, yẹn. Nǹkan tó ń dùn nínú ọmọ yìí ni wípé sórí iṣẹ́ tíátà òṣì tó lóun ṣe yẹn gbogbo pápá ká nínú ibẹ̀ yẹn tó ti ṣe fún ẹ̀mí ti bá sọ̀rọ̀. Hey, Dr. Eh, this is the actress now. Why do you hate her so bad? Kí ni wọ́n yóò fẹ́ Stop! You guys sleep around, you sleep around just because you want to be, become, become a star.